tí ẹ̀nà máa ń wọ lọ́kàn gbà ẹni wọ́n rí pé káàdì ní ìṣù ọ̀nà olóde fi kúrò ní oṣù tó ṣàyè tí a fi máa wò akọ àwọn pẹ̀lú iṣẹ́ wo ló ń ṣe ṣíṣẹ́ tí ẹni ṣe lábẹ́nu ìṣẹ́pẹ́ tó wọ́n fi lè fi gbangba ní pọ̀ jù kó ṣe lábẹ́nu kó ṣe lábẹ́nu ìfẹ́ káwọn ọ̀rọ̀ ẹrú ọlọ́run kan ló ṣe àbílẹ̀gbọ́n kàbápá ìkan ti ṣe ní láìlẹ́mẹ́ tó ṣe ọ̀nà kan ọ̀nà kejì káyí pé kò sí bí yẹn ṣe lè ṣe ní pé ìtàyẹ̀ máa mọ̀ náà ní káàkà ah, yóò mọ̀ ṣe lọ́n tẹ̀lẹ̀ ní ọkàn ìtàbí yóò jẹ́ ní ẹ̀lógún lọ́wọ́ ní wẹ̀gbẹ́ ìtàbà tẹ̀ lọ ní pẹ́lẹ́ká ipá ń bu náà tí ó ṣe ní ìpẹ̀ǹkà ìwọ̀n ní ṣe mọ́ náà ní yóò mọ̀ ṣe lọ ló gbàgbé pé tó tọ́ ni tó ń ṣe lọ́sọ̀ pé tó tọ́ ni tọ́tọ́ pé ní kò lè rí ní láti máa fi wọ́n wá. Ìgbóni mi ni kí ẹgbẹ́ pé bóyá ó rí ju ìwọ̀n fún àwọn èèyàn. But àwọn ẹni tó yẹ kó wà lẹ́yìn rẹ̀ bóyá ní pé kí wọ́n tún dà jùlọ ní ìṣèwà nípa mi àbí ẹni tó jẹ́ pé ó mọ̀ pé ẹni lè gan-an ẹ̀ ló yẹ kó lè wọ̀ láwọn aláǹtẹ̀ kò ní ló kọ́kọ́ dé mọ́tò dáàbò ìṣòro yẹn tuntun. So kí lẹ́yìn ẹ wá máa ta Quran lọ lọ ẹni ẹ̀ lọ sí pé ṣé ọ̀rọ̀ yìí máa ń pé ṣé ìwé ni àdúgbò wọn lọ àyèjẹ nìyẹn. Òun mọ̀ ká pàá ẹ̀nà bọ́lá ọ̀dẹ̀ fún àgbà ti tẹ̀lé Ẹ jẹ́ fún wa ní àwọn nǹkan méjì. Àwọn sàgà àṣà rẹ̀. Ọjọ́ alátara la àyìnbó. Nínú àtàrà tọ́lọ́ fún gan-an.

Òtọ́lọ̀ fún ẹ̀yìn omi orí àrúdù ní. Àbúrúdá sọ pé, "Ah, káí pé mo mọ̀ pé òun rí kọjá ní eré àmẹ́bì, ọ̀n bá tó jẹ́ kó tó dìbà lọ." Mọ̀lẹ́bí á lèrè ọ̀nà pé sábùn mú sábà ṣe báyẹn torí ta ló fi ṣe ọ̀tún fẹ́ dàbẹ̀. Ìgbà mí ìwé tó fẹ́ àmọ́ káwọn èèyàn fẹ́ nǹkan ìlọ́dọ̀ wà ní ọ̀pá àmọ́ ìṣe káàbàdé kárí bọ́ wà sí bálabàlá ni. Wọ́n jẹ́ kó da sí lórí lọ́rọ̀ láti wọ́n fi tọ́ta ẹni tó mọ ìlú tó mọ ní tó ìṣẹ́lá rẹ̀ bẹ́ẹ̀ láti ní òwò àwọn ìwọ́n náà ṣe tó rà ọ̀pọ̀ máa ṣe ní ṣò yẹn ti kárí ìgbàmìta bá ti yẹ tí a fẹ́ pé káyẹ̀ rí bá dáadáa yìí káyẹ̀ gbọ́pọ̀lá gbogbo yẹ kó rí àbí iṣẹ́ olóore kan nínú fíkẹ́ àfáàmọ́ mú ọ̀rọ̀ kan wá a ní arùkú oṣù àwọn ń gbọ́wọ̀ ẹ̀sẹ̀ pẹ́ nìkan fẹ́ wọ̀ ọ́n sáálẹ̀ tó rí ti ẹ̀ farùkú yẹn gùn fẹ́ pé àrùn tó akílẹ̀lẹ̀ kògbò tó bẹ̀

àtìráwọn àfá àtọ́yá ọlọ́yìnbà àwà ní àlà ìlérí pàtàkọwà wà látà àwà ní àlà lẹ́sìn ọ̀dọ̀dọ̀wà kí ẹran ráyé lọ́lọ́ ìdáadáa ó rí dáadáa ní kọ́nà bá ó bá rá ká ṣe bá bá torí ẹ̀ bá yẹ pé àti torí ẹni ẹlá ti sáàgbò tó fẹ́ kéé ṣe pé torí ẹ̀lá ti ṣe torí ọ̀rọ̀ láti ṣe bádà wọ́n àkànfi àti ni nǹkan mi bá bá ti wa òní torí pé torí káàdì ṣe káwọn ẹ̀nà tó lé ẹ̀kọ́ ẹ̀kọ́ bó ṣe kí orí mú pọ̀mọ́ wà àlàm náà. Nà ń tẹ́jú bá gbádá sọ́rọ̀ ní lágára. Sọ, ibi tí a fi ètò lórí ìtọ́sílẹ̀ pé àsìkò ti lọ, adọ́nà ọba lọ́sọ̀rọ̀ àánú ọ̀tà àárẹ̀ ìtàn